kọ́ríntì kínní orí kẹrin. bí ó ti yẹ kí ènìyàn máa rò nípa wa ni pé a jẹ́ ìránṣẹ́ Kristi. àti ìríjú àwọn nǹkan àṣírí Ọlọ́run ohun tí a ń retí lọ́dọ̀ ìríjú ni pé kí ó jẹ́ olóòótọ́. kò ṣe mí ní nǹkan kan bí ẹ bá ń dá mi lẹ́jọ́ tàbí bí ẹnikẹ́ni bá ń dá mi lẹ́jọ́ èmi fúnra mi kì í tilẹ̀ dá mi lẹ́jọ́ ọkàn mi mọ́ ṣùgbọ́n kò wí pé mo pé olúwa ni ẹni tí ó ń ṣe ìdájọ́ mi nítorí náà kí ẹnikẹ́ni má ṣe ìdájọ́ kí àkókò rẹ̀ tó tó nígbà tí olúwa yóò dé tí yóò tan ìmọ́lẹ̀ sí ohun gbogbo tí ó farapamọ́ sínú òkùnkùn tí yóò mú kí gbogbo èrò ọkàn ènìyàn farahàn kedere nígbà náà ni olúkúlùkù yóò gba ìyìn tí ó yẹ láti ọ̀dọ̀ ọlọ́run ẹ̀yin ara. mo fi ara mi àti àpólò ṣe àpẹẹrẹ ohun tí à ń sọ nítorí yín kí ẹ lè kọ́ ẹ̀kọ́ lára wa pé kí ẹ má ṣe tayọ ohun tí ó wà ní àkọsílẹ̀ ẹ kò gbọ́dọ̀ gbé ẹnìkan ga ju ẹnìkejì lọ ta ni ó gbé yín ga ju ẹlòmíràn lọ kí ni ohun tí ẹ dání tí kò jẹ́ pé ọwọ́ Ọlọ́run ni ẹ ti rí gbà kí wàá ní ìdí ìgbéraga yín bí ẹni pé ẹ̀yin ni ẹ dá a ní ṣé gbogbo nǹkan ti tẹ́ yín lọ́rùn ẹ ti di ọlọ́rọ̀ ẹ gbàgbé wa sẹ́yìn ẹ bẹ̀rẹ̀ sí jọba kìbá wù mí kí ẹ jọba nítòótọ́ kí àwa náà lè bá yín jọba nítorí mo rò pé ọlọ́run ti fi àwa òjíṣẹ́ hàn ní ìkẹyìn bí àwọn tí a dá lẹ́bi ikú nítorí a ti di ẹni tí gbogbo ayé fi ń ṣe ìrànwọ́ àti àwọn áńgẹ́lì àti àwọn ènìyàn àwa di òmùgọ̀ nítorí ti Kristi ẹ̀yin wá jẹ́ ọlọ́gbọ́n nínú Kristi àwa jẹ́ aláìlera ẹ̀yin jẹ́ alágbára ẹ̀yin jẹ́ ọlọ́lá àwa jẹ́ aláìlọ́lá títí di bí a ti ń sọ̀rọ̀ yìí ebi ń pa wá òǹgbẹ ń gbẹ wá aṣọ sì di àkísà mọ́ wa lára wọ́n ń lù wá a kò sì ní ibùgbé kan tààrà àárẹ̀ mú wa bí a ti ń fi ọwọ́ ara wa ṣiṣẹ́ oúnjẹ òòjọ́ wa àwọn ènìyàn ń bú wa ṣùgbọ́n àwa ń súre fún wọn wọ́n ń ṣe inú níbí ni wa ṣùgbọ́n à ń fara dà á wọ́n ń sọ̀rọ̀ burúkú sí wa ṣùgbọ́n àwa ń sọ̀rọ̀ ìwúrí a ohun ẹ̀sìn fún gbogbo ayé a pàǹtí fún gbogbo ènìyàn títí di bí a ti ń sọ̀rọ̀ yìí kì í ṣe pé mo fẹ́ dójú yín ni mo fi ń kọ nǹkan wọ̀nyí sí yín mò ń kìlọ̀ fún yín gẹ́gẹ́ bí àyànfẹ́ ọmọ mi ni nítorí pé ẹ bá ní ẹgbẹ̀rún àwọn olùtọ́ nínú Kristi ẹ kò ní ju ẹyọ bàbá kan lọ nítorí nínú Kristi Jésù èmi ni mo bí yín nípa ọ̀rọ̀ ìyìn rere nítorí náà mo bẹ̀ yín ẹ fi ìwà jọ mí ìdí tí mo ṣe rán Timothy sí yín nìyí ẹni tí ó jẹ́ àyànfẹ́ ọmọ fún mi àti olóòótọ́ nínú nǹkan ti Olúwa òun ni yóò rán yín létí àwọn ohun tí mo fi ń ṣe ìwàhù nínú ìgbé ayé titun ní ìṣọ̀kan pẹ̀lú Kristi Jésù gẹ́gẹ́ bí mo ti ń kọ́ gbogbo àwọn ìjọ níbi gbogbo àwọn kan ti ń gbéraga bí ẹni pé n kò ní wá sọ́dọ̀ yín ṣùgbọ́n mò ń bọ̀ láìpẹ́ bí Olúwa bá fẹ́ wọ́n wàá mọ agbára tí àwọn tí wọ́n ń gbéraga ní nígbà náà yàtọ̀ sí ọ̀rọ̀ ẹnu wọn lásán nítorí ìjọba ọlọ́run kì í ṣe ti ọ̀rọ̀ ẹnu ti agbára ni kí ni ẹ fẹ́ kí n tọ̀ wá pẹ̀lú pàṣán ni tàbí pẹ̀lú ẹ̀mí ìfẹ́ àti ní ìrẹ̀lẹ̀